Yoruba Vocabulary Supplement for Unit 17. Àpápá Àpápá Èbúté mẹ́ta Èbúté mẹ́ta Èbúté èrò Ido. Ido ìdó ìdúmọ̀tà ìdúmọ̀tà Ijora. ìjọra ìkòyí ìkòyí ìlàjẹ. Ìlàjẹ Yáàbá Yáàbá ọ̀tọ̀ ọ̀tọ̀ ìjẹ́rò ìjẹ́rò Sùúrùlérè Sùúrùlérè Abẹ́òkúta Abẹ́òkúta Àgbádárìgì Àgbádárìgì Èkìtì Èkìtì Èkó Èkó Ẹ̀gbádò. E ẹ̀gbádò ẹ̀pẹ́ ẹ̀pẹ́ ìbàdàn ìbàdàn ifẹ̀ ifẹ̀ ìjẹ̀bú òde ìjẹ̀bú òde ìlà ìlá iléṣà iléṣà ìkòròdú ìkòròdú ìpẹ́rú ìpẹ́rú ìwó ìwó ògbómọ̀ṣọ́. Ògbómọ̀ṣọ́ ondo, ondo, Òṣogbo Òṣogbo Ọ̀tà Ọ̀tà Ọ̀wọ̀ Ọ̀wọ̀ Ọ̀yọ́ Ọ̀yọ́, Ṣàgámù, Ṣàgámù, Ṣakí, Ṣakí. End of vocabulary supplement for Unit 17.